Láolú Gbẹ́njọ́ jẹ́ ènìyàn tí ó máa ń kọrin tó máa ń ṣiṣẹ́ kárakára tó máa ń jó tó máa ń gbé bọ́dì tó dẹ̀ máa ń múnú àwọn ènìyàn dùn amúlùdùn òun Láolú Gbẹ́njọ́. ògbógbó balẹ̀ mi rà ó ògbógbó balẹ̀ ohun tí orin jẹ́ fún mi ni orin jẹ́ ohun tẹ́ wípé tí inú ènìyàn bá dùn a máa mú inú ẹni dùn tí ọkàn ẹni bá rẹ̀wẹ̀sì orin máa jẹ́ kí inú ẹni náà kó dùn orin máa ń fúnyàn ní ìrètí orin dẹ̀ máa ń fúnyàn ní ayọ̀ orin ni adùn ayé orin ni gbogbo nǹkan. mo rọwọ́ rẹ nínú gbogbo tí mo dáwọ́lé. mo rọwọ́ rẹ nínú iṣẹ́ mi yóò bá a bá. Ah, mo bẹ̀rẹ̀ orin kúkọ ní. Ni bíi early two thousand nínú gbogbo àwọn eh, àwọn ẹ̀gbọ́n mi àti àbúrò mi gbogbo pátápátá ló máa ń kọrin so tí wọ́n bá dẹ̀ ti ń kọrin wọ́n máa ń fi mí ṣe ẹ̀ pé mi ò mórin kọ so ìgbà tí wọ́n máa ń fi mí ṣe ẹ̀ mo láti lọ gbàdúrà sọ́lọ́run pé kọ́lọ́run kó kọ́ mi bọ́ ṣe ń kọrin mo ṣàkọrin pé mo sùn mo jí mo bẹ̀rẹ̀ sí ní kọrin ni ibẹ̀ ládélé ni o ṣùgbọ́n àwọn òkọrin mọ̀ bọ́ lálùgbẹ́jọ́ ń kọrin. ọ̀rọ̀ iṣẹ́ mi ò bàbá. àyípadà tó dé báyé mi tí mi ò lè gbàgbé ní ìgbà tí mo tí mo mọ nǹkan tí ọlọ́run fẹ́ kí n ṣe nílé ayé tí mo mọ ètò àti ohun tí ọlọ́run àyànmọ́ mi nílé ayé ọjọ́ tí mo mọrú orin tọ́lọ̀ fẹ́ kí n máa kọ nǹkan tí mo fẹ́ máa ṣe nínú industry ọjọ́ ẹ̀ ni ayé mi yí padà. ìdí tó fi jẹ́ pé orin gospel orin orin ìyìnrere ni mo máa ń kọ jù ní wípé bàbá mi ìránṣẹ́ ọlọ́run ni wọ́n nínú ìjọ CAC nígbà tí wọ́n wà nílé ayé tí wọ́n bá dẹ̀ ń kọrin wọ́n máa ń kọrin ní chọ́ọ̀chì nígbà yẹn tí wọ́n bá kọrin kan tí wọ́n bá gbé orin kan wọ́n máa wọ́n máa gbàdúrà kan orin kan gbàdúrà kan wọ́n lè ṣe bẹ́ẹ̀ fún wákàtí mẹ́ta so mo feel wípé ẹ̀bùn yẹn ó bọ́ sí orí mi látọ̀dọ̀ wọn. èmi náà kọ́ ọ ọlá olúwa bàbá ni mo máa ń jẹ́ fẹni ló ṣe wọ́ndà o òun ló fàyè gbé ìdábìrà. orin mi máa ń fún ọ máa ń múnú yàn dùn orin mi máa ń fún ọ ní ayọ̀ ó máa ń jẹ́ káwọn èèyàn jó tí ò bá tiẹ̀ láìkì ojú mi ó máa láìkì orin mi tó ò bá láìkì orin mi ó máa láìkì àwọn tó ń bá mi ṣiṣẹ́ àwọn tó ń jó lẹ́yìn mi àbáwọn elégbè mi àwọn tó ń tẹ dùrù àwọn tó ń lu drums gbogbo wọn pátá gbogbo ẹ ló ń ṣiṣẹ́ fúnra wọn tẹ́ pé orin mi kò ṣeé kò ṣeé fi patì sẹ́gbẹ̀ẹ́ kan. bàbá ìwọ láwọn máa sùn. ní àwọn orin tó pọ̀ ń ta wọ́n pọ̀ nínú ọdún yìí o a ti ṣe àánú mo ti ṣe hallelujah mo ti ṣe so many songs so and they are doing very well. mo máa ń gba ìmísí nípa àyíká mi nípa ohun tó ń ṣẹlẹ̀ láyìíká mi nípa àwọn òrírí tí mo rí nílé ayé nípa nǹkan tí máa pa òyàn ń go through bí mo ṣe máa ń gbà mí sí nìyẹn. mo ti róhun tí wọ́n fi bọ̀tà nínú jẹ́. hallelujah tí mo fẹ́ sọ kí iná ń sọ lóde ọ̀run. wọ́n tẹ́ kí iná ń sọ kí iná ń sọ lóde ọ̀run. hallelujah la máa kẹ́ hallelujah lórí wa. and he shall reign forever amen. ìmà lórí wa tọmọkọ tó bá yá. ìmà lórí wa tọmọkọ tó bá yá. wá wá wá wá wá tìyí tìyí. wá wá wá wá wá wá tìyí wá for now mi ò rántí àwọn olórin tí mo fi bá iṣẹ́ bọ̀ mo mọ̀ pé mo láìkí Ṣọlá Allyson máa fẹ́ kémi àti Ṣọlá Allyson jọ ṣe orin kan eh, producer mi ò kò sí producer kan tó wá sí mi lórí báyìí tí mi bá ṣiṣẹ́ orin mo máa jẹ́ oní mo máa jẹ́ oníṣòwò mo máa ṣiṣẹ́ business tó wà lára the music mo máa ní irinṣẹ́ ńlá wẹ́ mo ní irinṣẹ́ ńlá púpọ̀ tẹ́ pé wọ́n máa ń lò ní stadium tó ń lò fún méjì major events those i fit set off one most of the state events and all that so tí n bá jẹ́ olórin máa jẹ́ businessman. ọ̀rọ̀ mi jọ pẹ́ lọ bàbá. wọ́n sọ pé ọ̀rọ̀ mi jọ pẹ́ lọ ìwọ tó bá ń kọrin tí ó dẹ̀ fẹ́ wá sókè tó bá ṣe lè le kó le tó jọ má má give up ní ọjọ́ kan ọlọ́run á wo gbogbo iṣẹ́ tó ti ṣe á dẹ̀ rántí ẹ sí rere keep pushing God will crown your effort. ọ̀rọ̀ mi jọpẹ́ lọ́wọ́ lórí ọmọ lórí iṣẹ́. ọ̀rọ̀ mi jọpẹ́ lọ́wọ́ bàbá. a dúpẹ́ lórí èyí tiwa tó ń bẹ nílé ẹ ṣe gan. ó ìmọ̀ràn tí máa fún eighteen years la olúgbẹ̀njọ́ ni wípé get yourself exposed ṣiṣẹ́ kárakára tó bá fẹ́ kọ́ dùrù kọ́ dùrù nísìn tó bá fẹ́ kọ́ mixing kọ́ mixing tó bá fẹ́ kọ́ ìlù lùlù kọ́ lílù torí tó bá ti dàgbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ kò ní sáyè yẹn mọ́ gbọ́ orin púpọ̀ kọ́ orin púpọ̀. ọlọ́run mi ìwọ ni màá ṣe títí ayé o àmì o. ọba tó ní ìgbà mi ìwọ ni màá sìn títí ayé o. àwọn àǹfààní tèmi ò ní nígbà tí mò ń dàgbà sókè nìyẹn ó dìgbà ìgbà tí early two thousand ni mo bẹ̀rẹ̀ sí ní gbọ́ contemporary music tó dẹ̀ ní mo fi ìpòwò àfẹ́tì mi dòní so get yourself exposed lọ lọ jáde meet àwọn èèyàn kó o dẹ̀ education ẹ̀ kó má fi ṣeré. ọlọ́run wa ọlọ́run wa o. orúkọ mi nílá olúgbé ijó lórí Orísun TV ni mo wà yìí ẹ máa wo Orísun TV jẹ́kọ́mọ̀ jẹ́kọ́jásí.